أعذن الله وعلى جارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته èmi ni oṣù ramadan lórí mi bí ọdọ 1438 ọdọ ìhìjira ìṣẹ́dédé parí oṣù yá mi níhu june oṣù kẹfà lórí méjì 2023 ibodo 2017 onale achikaratuwa kadi aya 212 aya delimeji nyolo gwiji ebi suratul bakar engini akwa noji aya delimeji nyome gweta kana nasu ummatan wahida أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف الذين وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بقيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم نعم الله تبارك وتعالى إنه كان الناس أمة واحدة يعني أمونه الأمة ألوكيتي أمتي يعني أدينك أمونه دوزي وشوكانشي فبعث الله النبيين فبزامن يا نبي آدم عليه السلام أما الأمة قبادية تكت مشيئين الدين توقع يتوقع يا نبي عليه السلام gbogbo ato ẹgbà kàmúnẹ̀ máa mẹ́un dúkùnmọ́ ní ìyà àtẹ́gbà kéte ìbílẹ̀ àwòdì introduce mú máa turkuma ni ke men kuma do akode abe bili ya oyi o de introduce muma ona ke bili du de gide wali se lola amene fe yolo ama dojo yolo ola ma ni bili du de le a dale ne kina ki ayo lawo emola ojima ke bu mama bapa ojimadu kẹfù mú ma ìjúlẹ̀ gbójìmọ̀ ẹkọjọ́ bù má dùnú tòdó èyí ni àmúnẹ̀dẹ́kẹ́ ìbòjì ma má ma bàpà gbogbo àtẹ́gbà kàbẹ́ẹ̀bọ̀ agbódábẹ́nẹ̀ kàkíní a máa pa kùmà àdàbí akẹrẹ bọ́jọ́ kùmà àsìkò kílẹ̀ ń dì ní ibẹ́bọ̀ máa ṣọ ọjọ́ màtí àmúnẹ̀bọ̀ agbó kàkà níbi màtí amụna ebe agụ ka ka ọjọọ ma chi abe bụ agụ aki n'ihi enwuru ka ọjọọ nukechi ama onugu nukechi fa inna lillahi wa inna ilaihi raji'un ola ola udi ibi anabi sallallahu alaihi wa sallam ayiju anabi ati mma ka gini ugboku de lewa shola ama bakpa yolu gbogbo ma bò jí ma mú máa ọmọlẹ́nu ma máa tí nìkú ma lòyìnbó ma máa tí nìkú ma náà gbà lẹ́rẹ́ ká ma wa báyìí ni ẹnkù máa dọ́ àkíní láta wálé òzá wọ́n ma náà tàyí tọ́ ó dè máa ṣe ode jodugi wodaba oya na ile ida tamode jodugi wodaba oya na ile elumati amode melu gide ma wa onu kete oduma de alquran ele tebi surati nu وقالوا لا تذرن آلهتكم ولا تذرن وداً ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تجد الكافرين ولا تزد الظالمين إلا ضلالا أمودي ملو ما دومو maili wa wazi duki chakanache meba na turukume kuona wada nu wala tadharuna wada megbile kumekuona ode kumada wada nu wala suwaa ode kumada akini suwaa mekuona unu wala yaghutha ode kumada yaghutha mekuona unu wa yauqa ode kumada yauqa mekuona unu wa nasra o de kuma do nasra me ko na won o de munu ngado aba o de melu wadan yagusa yauka wadda suwa'an yagusa yauka nasra amudi melu ki shete o de yorudu ile maa mɛ ko naa mu degide maa yi ni a mu degide yi ɔna kuma le kuma wa sigi a k'i abogide yi sama dɔ jɔ y'olu ma ci abogide yi si ama dɔ jɔ y'olu ohun ma ci abu ma liku haka ibili si wa ya kare babu ibili si wa ya kare babu yanihi abo maka ede amọ n'enyi maka ede ka mekwu ṣeun ka máa máa mẹ́lẹ́ gbìyàn ẹ̀yàn àmàlú ìtúkọ̀ ẹ ka máa òjìbọ́ àmẹ́lẹ́ bọ́ torúkọ òjìbọ́ àmẹ́lẹ́ ọgbẹ́nẹ̀ta àmẹ́lá wá adágọ̀gbé ìmọ̀ náà ṣàmáwá yìí kó òjìbọ́ àmẹ́lẹ́ kí ẹ̀dágọ̀gbá ká máa náà lé ká máa obilege seun kama ojibo amele bo genele amama dubi ame ama ma bụ ka di itaka di nene kidago iblis kana okoto kinne okoto igma de dune igbe ololo on iblis adi olagide ka ma maye yin o ayeto laji ajini eneke abo tọ kọntrakt lele imugba alùkùjìbó làlè kí a wá òun yá ti kọ́lé lẹ́kì òjìbó lè á abójìbó kó òjò ìdẹ́ gbogbo ebili máì nìyí ìbílí wọ́n dàbí at least ṣàkà sógó dudu dúdú túgbẹ̀ká máa náà wà mẹ́lẹ́wà because abàmẹ́jọ kàmẹ́ àlè bá àmàdọ́ yóò yóò aya odi qur'ani ne wala tasabanna alladhina kutilu fi sabilillahi amwatan bal ahya na wa melewu kama maja kaye kama bona bedo maje ingori ai ne kala that is me ul mutaga no because they bring confuse ma ya me deju abajo it means that boy makuwe machine ya agwụmagwa onye eh ya adụmale olodu olodu adụmale ha ma ụgwa adụmale gidete kwu oyibo ma agwọ abayọ ìdẹ́gbó ogún ìbílẹ̀ nǹkan mẹ́bẹ̀ẹ́ dúwáyé ni àbókẹ́dẹ́ kẹ́kọ́ àmẹ́màkí ní àmẹ́lá jẹ́ àmúmi ní ẹdúkẹ́ dé na bí apẹ̀lẹ́ náà ha lálẹ́ ìgbèkùn àdúwà abáyọ̀ sí àti níyí alùkàmáàlì kàmáà náà na abújẹ dé ti gé apàmẹ́lẹ́ wí tó máa ọ̀yẹ̀ yẹ pàmímà bùtá nẹ̀kọ́ máa omi mọ́ pàmímà yọ̀yà nẹ̀wọ́ má ìdẹ́ gbogbo yẹ́ ni amẹ́lòdú yan ọlábá amẹ́nà kàrá abúgidẹ̀ bìkọ́sà iná ń kùmẹ́ lọ́lá kẹrẹ̀ bọ́ yóò mẹ́nà láìsọ yóò mẹ́nà kà ń pààrà àbíkìdé ẹgbà kàmẹ́lẹ́ déjú àmẹ́lá bá ma kọ̀lá ọjọ́ abájọ́ kàmẹ́lì kú àmẹ́wọ́ bá ma kà ọjọ́ tọ́mẹ́gálùkú dìde sákòdè wáyé ẹnkì jẹ́ níbi sallàlẹ́sallàmà hánà òjìbó na kúlìfà ma ń yádù ṣùdú nú ẹlẹ́ ojí akini geun ke data ne ire o ne ile me doji na do tumu ewo me do tumu ala me do tumu to en ani mi leke do tumu ojo ojo ojo anya ojo ti o na kiti to we ke ka to da amewule anabi sallallahu alaihi wasallam umude ale hawe hamal umai aba ni bi aka ka mu ne ma gbon ni ani bi aka mu ne gbon wo to le poji le ile ki idiki gba ne yo gbogbo ye le ni amu ne nara re to ma nara re jibo mali mi le le ku ma bo jibo ma bo ma ara re jibo a n'igbo bụ ma dị mali mileji ma oyibo ma bụ ọgwụ ma na oji n'oji m omole ma na achịcha bụ a kó yá nígbàlá ẹ̀mí inúgbò ma dà pa ma kọ́kọ́ yá ní ojúlójì mú kùmà dójì ma àpá ma mú dójì tó ń tapàtì ma ẹnu dimi ọla ẹlẹtiri ní yọmọ kẹnyà ká ọkọ kò máa rí ya ní ẹyà nínú ìdá kọmọ kí a náà kó yá àṣẹun ká níbi àṣùkù ọ̀nàlẹ̀ rẹ̀ kí a dé yíyí tó rẹ̀gbà kí a wáyé rẹ̀ tààmú nẹ̀ máa nú òtó òkèdọ̀ ní máa ká máa kí òtó gidẹ́ adìgáàdì máa maadu te jehu kedo maka ama kilo wo tole jini ki diga jehu ma ko suma tuman ki mesuba maka human en kaka gide ba ide kele gbogbo gbogbo gbogbo gbogbo eyin ni abajo yi enga ki senga yo ojo maadu maadu ngabi malemi enga yo ojo sita ni bidani ba maadu maadu ngabi sheya ma palile

e mana kili ili kumakole maya mi mali bi udu maya ma pa ili ma yuma udu ma de ke yuma udu gogo enga ni bi mamudu ma ma ngomu madu li gwenga ni bi duma me ngojo duma emi e ba kudo e ba kudikanu ka ti popa yi e. iná máa kí tí kàkì á ti wá àzí ọlọ́ọ̀lá kò náà kàkìdẹ́ ìrìn ìdága kàí ngàtí ni imúdi ẹ̀ ngà níbi àálẹ́kù máa dùn áàmì ṣe yìí máa dùn áàmà kọ̀ wúyọ bọ̀tí imúdàmídẹ̀ ngà ẹ ọjọ́ omítàbà gbọ́ kwálù ní ọgẹ́lẹ́ omítàbà gbọ́ karara kwálù ní mamadan yẹ́ tẹ̀mí kẹ́ẹ̀dẹ́ á sẹ́tẹ̀mí afúnáṣì transfer àmì àmì wáàzí wáàzí wáàzí wáàzí transfer àmì máyà mi eli eli eli eli transfer àmì enwere kàkà kìdẹ́ laptop jù wọ́wọ́ mi iye òní ìyá bá mi laptop òní ìyá bá na play ó ka ẹ̀wọ̀n torúkú mẹ́gbọ́ iye kàkà kìdẹ́ yìí bá báyìí nìyí ṣé ibrahim agnelláhi odù ihò ismail madọ shehu wee bi one ene de abi one eh yen one shehu baka haifa ba haifuwa ka kariya ne shehu baka haifa haihuwar ka ne لم يلد ولم يولد esi omi fọ́ọ̀jì ọmọ alágbọ́dẹ̀ ma lọ́dá wọn lágbọ́dẹ̀ ọgbà kí ìjèmí ọwọ́ ẹ̀ọ́ka ẹ̀hùn ìpìlẹ̀ rẹ̀ ṣe wo onúgbònúgbé ẹ̀wẹ̀ bí òní máa bí òní lẹ́mìyẹ̀ lídíwà lẹ́mìyẹ̀ lẹ́dìmẹ̀ ṣe inda kuma addu'a kini Sheikh Abdul Jabbar musa goji abu tarika kadiriya wuja da Afrika gaba daya musa goji abu tarika abu tarika kadiriya olagire ikeli kuma ko ba ile du ya ready ti ojun dokume ni dokume bo ibo ma gba keji na ma za gba keji akoyi mu dia ni ya za ku yi akida wani

take nuna cewa da sanin ba to alf me bo me meju ma ku me ne ke ma ta ka bo ma matan to insha Allah ba do ke bi ke enya mi ke ke ola ka ka de o ne ke ne ye se wo e to na nwi wo ya wo ya du mu ye yi wo ya du mu mo yi

oji enwe enga ya une ile enga ya ojuo kemudu kemudu amu ne ile idasi pa ya dini ami malemi oda jaka ti sebo mu na ti oda do mo ke bi bona dan o di oda do mo ke bi bona dan eme tele manga malemi ki ti gbogil ga dini olaka kenya bona to amma enwe ka akolo jinga abayo ti ajini edu ji manga ba gbogbo kake menga ne bi ẹ̀wọ́n dé kìí ṣe gbogbo tákẹ́ mẹ́wọ̀n ọjọ́ lù mú iná láàláyà gbogbo ayé ìṣẹ́ra kàrí wọ́n yá gbogbo máa dúnà záálíkà lèmẹ̀yìnṣà ọjọ́ yóò ń ẹ̀dù bá ń torúgbó kìí ṣẹ́ bọ́ọ̀lì tákẹ́ wáyé èrò jí máa ń dùn á máa bàpá pàyé gbò àmì máa lè mìíràn kí ni káì máa kò ìṣẹ́bọ̀ lè dùn ojú kíkí àìwá amúdi mẹ́lú ńà dúdú yìí ó di mẹ́lú ká dúdú yìí wádà ṣúdí máa lè mi dẹ̀ ṣùwá àṣúdí máa lè mi dẹ̀ yẹ̀wú tàṣúdí máa lè mi dẹ̀ yẹ̀wú kàṣúdú máa lè mi dẹ̀ nẹ́sìrá ṣúdí máa lè mi dẹ̀ àmì máa lè mi tí obì kò kú ilẹ̀ máa káì ìtìgbà kò máa òjìbó máa bọ́ òjìbó máa lẹ́màá dòjì máa ń gbókó lè mi láti máa dẹ̀ abúlé àlè à fọ̀bà àṣà nẹ̀bìyìn tákàláhùn àmàmà níbi pẹ́kwá ta níbi lẹ́mà tí a nẹ̀ pàáyé anibi nuhu aleyhisselam àníbi nuhu ṣe àníbi adamu aleyhisselam ohun ṣe àníbi ṣe àmá imúdà wá pàáyé ṣẹ̀ríà tó dẹ́ ìgbà zámẹ̀ ní ẹwọ̀n ẹwọ̀n dídó mọ́ kàmọ́ náà ṣe àbájọ́ yìí mẹ́tẹ̀ wáhídà mà ṣe yìí àdínì alúkété mọ̀gbọ́dà mọ̀ náà ṣe ẹni lóṣẹ̀ mọ́ ọjọ́ mamdu ta aljanna ene ki aba na ise mamdu tuna en aba shi haramu en aba shi haramu anibi yub duke wa ko mu shi anibi nuhu alaihi salam mubashirin amunu jagi dai maadi na bale e da hu ngamune wa mundirin ma ngo fa ti ola una ma ha mun ti ola una aligbogbo ahun habe wa anzala ma'ahum alkitab Allahumma mo takada do rogule ba mu nu shekine bil haqqo ujo ko fa li yahkuma bayna an-nas fi makhtalafu fihi to du ki je kuma ni ki chukili agbade amune e un kaluma awala mare ujumu yi wa makhtalafa fihi illa alladhina utuhu min ba'di ma ja'atuhum al-bayyinat aluma awala mare tan shidi abu kuma do takada languma amalen aluma awala mare bi kabiri juliga ya nguma bagyan bainahum to doje ni ne kida gbadema to doje ni ne kida gbadema ilimi ka ilimi ka ne joyi e, ojo te paporo a to bangola e ti ilimi ene ka do mo ojo te sumi ilimi yoyo ya gbe ni hutabale ene ka do mo ojo te sumi ilimi ohun gbegbe ni heyo dun imdam imdam di mathematics ne da to wa ba theory math du do aya to àbẹ̀kúnmẹ́jà alẹ́ ọjọ́ ti ráàmù nìjọ abánilẹ́ ẹnẹ́ka ìlìmí kọ ọjọ́ dùnmóhun kí ìlìmí alùkùnmá kẹ́bẹ̀ ìwé ìjàkà àgbà gíríkì kẹjì pòfẹ́sọ̀ àgíríkì máa mú sẹ́pẹ́ wọn fún ẹbọ̀ lọ́wọ́ pòfẹ́sọ̀ wẹ̀ṣẹ́ ìlà àgíríkì bọ́tí pòfẹ́sọ̀ lẹ́kùn ẹ̀ṣẹ́ yìí practical yẹ́ ẹ̀bẹ̀ kọ ọjọ́ mú màálẹ̀ eneka onwuma enihi bankin and finance na egbai enekede marketing na egbai alụkụma anya aja alụkụma chekini gini eneki machaka kichi primary kichi secondary ega bi ka ki gbo marketing ki gbe gini gini commerce gini gini yo alko ya onye yi skulu arabik nye nyigodogodo nye saudi ya nyigodogodo ama iwu nye emegide ọjọọ ile umachu ogenek muhammad bin usman de bin usman loti loti misra inyachi wazi misra wazi gide ki inyachi misra lejo ake iye 2000 owe 2829 yẹgbà lẹ́yìn loti misra lẹ́ inyachi wazi wazi kichiba amarabu ma, ma iwazi kipa amarabu ma, mauli daka batini tini maini hii wea atawa echa arabu ila bekiwe yeni atawu echa arabu iyu echa arabu maini ene echo nenga karatwe ungi kadon do maini udule ebi udu unobile enu unobile unobile echo nenga karatwe unyi onu bilala di kanu ohun tí ọ̀nà yọ karatu ẹnẹ̀dẹ̀lọ karatu ń lọ́wọ́ ní ẹ̀nà ọgbẹ́ lẹ́wọ̀n ẹ̀kì karatu gbogbo akẹrẹ bá mi ní tábí táàkì yá sí ẹ̀ máa ń fi báyìí bá máa ń yọ kàtó ńlá sẹ́ni olóbìlẹ̀ ń àmà àràbí ẹni wà di ọjọ́ wà àgbà àmà tí nìkú ẹ̀kẹ́ dàbí ẹ̀ wẹ́ kó wò yá ní egypt ó yá ní mísírà ẹ̀mí kìrẹ́ káàmù máma káàmẹ́ná amma mama kuma na gun kuma na kushe larabci kuma na gun kuma na kushe karatu sai da gaskiya mu yamda ne kawo to ma yake skulu bu mu yace wace karatu turu kama send amma ma su skulu gola kama yace karatu yani bayero university mu yace karatu ko ne skulu ko bi uk kano to ma yake kose mu eba arabic language islamic studies ya history mu eba yi dígbì tó náà ti báyìí lóhun history ní báyìí àmáyé lè kọjọ́ tó iṣá ní ṣíwáàzí iṣá ní kọlá ìbókì ní sudan ìbókì ní yemen ìbókì ní egypt ìbókì ní lebanon ìbókì ní azhar ìbókì ní saudiya tó máa jọ báwọn máa ní tíró kọlá ti aka yìí máa ní ká lé ọlọ́run pí o tó yí lọ́jọ́ mi sí wọn jọ́ṣọ́ albani jìdẹ́ àti kúzárì àkùmàdúpá ọjẹ́lẹ̀ kàmẹ́nẹ́bíbí dúpá yìí àmì ṣíà kuma ko jide kuma do kwai inyu bodun saudiya ti jakanyi egba ti muhammad bin salih uthaymeen ah, ah, rahimahullah egba ki deju ki nyum chago jan mali mi saudiya to ya aluti ya aluti ah, saudiya ya ya bogu to iya ya karatu ki beja shi ogo uthaymeen shi ini beja to yile kramaka allah ya ngabari ta ki dabane tọ̀yà tó kòrò òun lè gáṣe máa lè mi àṣẹ wá àti pé mi ìtakùn ló ti sàúdíyà awa àwa gbogbo òfẹ́ mẹ́yìn kàákò tó lítà sí ló yà lẹ́lẹ́ yìí tó yàwùn ìyàwù ìyàwù bá yàwùn ìyàwù kò má ní inú yàmá má kọ́lọ̀ máa kòrò lóyà di máa lè mi pẹ̀pẹ́ àmá ìnàmí kì yeni yana kuma addu'a kini bukar abu zaidi emi shamila litafi shamila biba bukar abu zaidi ni folda ya mọ̀mọ́lẹ̀ àmì litafi nke kọ ẹnẹ́kì litafi ń tabali ń àmà araba abi folda ń shamila yẹn so bukar abu zaidi ìdí àmì malimi ti kì litafi tuli ó yá ní arab tèmi ni tọ́nà yà dé juta yà dé àmì malimi kuma mú ilẹ̀ yìí gaba di ya kuma adi litafi ń ṣe onye bukar abu zaidi bí albani mu ẹ̀bà albani wọ́ọ̀ kiwe kiwe makka kiwe saudiya in ya kawo kini amai kawo kini albani albani dimi nga ka albani albani ne kuma lamai ke albani nigeria nga ko ke ko nga ko nga ko nga wewa un kwa albani wala magwa ini jenwe ka madu albani nigeria le de yi wala de to kan wa kita ka madu albani kema ti go albania wa ti yeni hmm. egbadu ko nga ko lawa nga yo ni ko albani tawali because I'm military Talibani edu ko e wala kangu nke mde military Talibani nye ku page ke de ngaka wa bukere I'm military Talibani military hadith lu Talibani ko pa ko chaka tak ma Malbani Albani le to ngunu bunu bi military le yi hifzi mati ya okocho taka dale chinyo ngene iya nya kola de na Albani ka kini hi iya kola de ni mde mde Albani edwa ba to mala machini dunki Muhammad Awal Albani ẹ̀sẹ̀tá kò máa dún àlùbáyé jẹ́ ìní tó òun ẹ̀ṣẹ̀ gbú òhì ẹ̀kà kó wà gbé níhu ábìlì tákù ẹ̀bẹ̀ tó máa gbé níhu òwe àwọn ọ̀bẹ̀ tó máa ń gbára bàbá ní rẹ̀ èmi ní yílẹ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ mi ti ẹ̀wọ̀n ní ti kẹwọ̀ fún ìwọ̀n ẹ̀lẹ́gbó yá lẹ́kọ̀ọ́ ìwọ́n dàbí tó nínú tòun kó ìtàjú kòńkó òun jọ kò máa ṣe ọlá máa kò máa ṣe é ṣe ìtọ́gbówó ìkátánì yẹni abọ́ mẹ́hùn bá ohun kùn ẹ́dàgbò kẹ́rẹ́ tálùkìlẹ̀ ìgàbà adé agbóòdú èmù ìhùmà ibá amọ́máwọn amẹ́yà na amẹ́nihu amẹ́ríkà london òyàlẹ̀ na amẹ́jọ máṣọ lọndọn ǹhá na yuropu kàmẹ́ mẹ́rin ni ó torí kàmẹ́ kẹ́ àwọn ọmọ ọ̀kàrà tó máa yún àmà àwọn ẹlẹ́ àjọ ń kú dabaluku ɛŋɔ mɔ mi karatu yi because maa yi ni emu de bi information technology nigeria yi gaba de ya abo mi jama ta yi muhammadu awal albani man sheikh ali isa fantami ɛni ki buhari du sagoji information technology director of information technology abalo yi nitida abdul kamil kirisen yɔ kuma maa lolu ni kuma maa jɛun kuma ŋmomi ni kuma jacho takada information technology tamaa kwa miji mali ni miji matoba mako yila dunga kini takada ni uba ikona nyo ukoche ngadina baba idegi duo la ka ibide kwa ba oja sinu to gal ko ni ile ile tudala anu gulugu kem ka ibide kwa ile ko jo chamado yo gide ba ojo ya mo chawa hmm. bijidin la bijadin eje de pale chalkolo ko ten chama amara ta munu kenen ojo ojo ni abo kuma bo kuma ko shoma oye hi ni kuma ne agbado lama o ma je o ma kuma ni ka toro pe kuma bi ti ani imada ale ni ba bo kuma doje bi tai ha mi mali mi masema mamda tinika gini abo amego ola onale inúgbó kàkí mistake àmọ́là lẹ́gbàdà dì mátínìkà ẹnkì síta kì hàn ìtẹ́ ìgbàdókùnmọ́ ẹgbọ́lẹ̀ fàhádà láhù lè rí na ámànú sáka mú tọ́nà àdúnmá békùmà di ìmáni lè makalafu bí i minal haki bí ìdìní ẹun ká láhọ́lá máa rí ojú mutaka máyà máa gẹ̀ẹ́sìkíyà dìde hùn ma àmáyà máa kó tójú ọ̀nà mai ni hoye ni ala pa ama pa ka do mai ni ya ni ala pa ni tal ke ola ke jalu mi gi yoide ama abok ma di imani ba ojo ya iye di ya lo edo ma wu imudi ki jigenske hola le ma dini umuji ma le utama o yoji ma ka kini achi ifa ini ala abo ya ni wallahu yahdi man yasha ẹnẹ ẹnẹ́kì rọ́jí ìlú àrùtọ́nà yìí ìlà sírọ́ọ̀fì mustapin ọ̀pá èyí tí ó kò pa ìjọkí ìlàbánilẹ̀ ṣe náà am hasibatum am hasibatum an tadkhulul jannata wa lamma ya'tikum mathalul ladina khalaw min qablikum مستهم البأساء والضراء تلقه حتى يقول الرسول والذين آمنوا معه حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا ألا إن نصر الله قريب نعم الله تبارك وتعالى إنه أم حسبتم أما ما بقى زامني aida yi mai ne jula an sadukulu aljanna ne juga kuma ne kan ya daba aljanna alaha alaha ɗan kajan kuna tuli ba kusa ka aljanna tudai nga ja ya ojo ki nata da mu sil atallahi ala inna sil atallahi ghaliya annabi sallallahu alaihi wasallam ayin yan kanibi ɗan kojo ne ata iba ɗan waja ya leke ne ata yi aje leke kuna etini ọkọ̀ fún ma nẹ́dùlá ọ̀wọ̀n ẹgbẹ́dẹ̀ pàkẹ́sì ọkọ̀ mdọ́m ẹjà léjì ẹgbà alụọla ịchalụọla na ọjọ́ alùọlá ìṣàlùọlá ẹ̀ṣẹ́ ìṣàlùjọ́ ọ̀dàun yọ ẹjọ́jín ẹtòdìn ẹkùnìn wa ya ike te okolo aljana che mla aljana it's not possible leke ne ko yole jumo mi to de ne ka ni yolo we ni na ba ye che cho kelma shahada ke te kai illi ko ba yo yolo ni dalji ipo ji ba kelma shahada ojo jumo mi uli to to dale allah ye ni aide me ni jo ati me ni ka da ba ta aljana alha ولما ياتكم مثل الذين خلوا من قبلكم

dudu na di gugu ilu ngelu ajuma ki karabe alibi ayuba anibi yusuf alayhi salam odo mu nu nche eyin dudu ojo allah ka wa ni wala bi tafi sijini bi do asini nabi yusuf je popo yin dudu anibi ibrahim alayhi salam ajuma kolo kolo ishaqa yaqubu suleiman dauda ina níbi ọjọ́ olókojọ́ mátàjọ́ máa ní ẹnẹ̀kàjọ́ mẹ́wọ̀n àtìlẹ̀ àṣàríbì muhammadu sallallahu alaihi wasallam ọmọ ikú ọgbá ọmọ ikú bí àjọ́ mẹ́wọ̀n tọ́gbà tilẹ̀ pàkúṣaká tùdálẹ̀ ìkàwọn ẹni aṣẹ́dùn náà ti bẹ̀lá àni àlàmbíyà yẹn àbúkàjọ́ anibi ne ni ya le jiju waji mamma ne mangudo ha madoga ne le kute saji mama tuli ẹwọn e kó já ma níbi ẹwọn e mú dàbí ó já mi sàhábẹ́ tẹ́bù àmì sàhábẹ́ níbi a máa kùmà ṣàmà ṣánà dínì àbàpà ẹbá a máa ṣọ̀bàtà tó lè pápúṣáká a kú ma rọ ọgbà níbi yìí a kú ọmọlàmà ojí kó dé máa lùkọ́lá máa lùkọ́lá máa kú bìí ma yi wa nabi sallallahu alaihi wasallama ma yi nunu sojo aba na ayo yi ogo yi na ayo yi hadi ni a toka ni gaskiya yi ne habi ni kola ai da yake ma yi ne gba ka di ni ma watan in sahaba nabi ka kuma do atin hi sa'idu bin zayd ide abi sahabi kuma abu mewwa ma ma bijale aljana ma ko duniya gidai سعد بن أبو وقاص سعيد بن زيد سعيد وما زيد وما وما عمرو وما نفيل سعيد بن زيد بن عمرو بن نفيل أتاهم بعضها كن زيد أتاهم بعض أني كفوج كيشوا كهراني إما دال نبا إبقى كتان عنيا كوم إنو كلا تلا كي أنكم كوجي oja ne maka gaba daya ishe bon amuna ake yi a town gide maye ne kuma adu akini wara tatu bini naufin inunu black ma adu akini umayma binta abdul mutallib o ma ya ta ni bini ce yi in wannan town mu ne gidan mata kuma da ya wudu ma baje mele abdullahi bin jahashin abdullahi wa ma jahshin ma. mutakallama amma ìnàjọ́ fún màpá àjọ ma, a máa rojí máa ènìyàn ìwẹ́ta àbú ma àmẹ́ àdòkòlò dọ́ha àmẹ́ àdùn ìbẹ̀rù àmá àmá kẹ́dẹ́ ìbá òkòlò àmá ń dọ́ha módì tó òkòlò kẹ́dẹ́ ìhà ẹni àtọ́ nẹ̀lẹ́ ẹgbẹ́gidẹ́ àníbi wa kò ṣẹdú dánú àníbi tá láàlè tá kìí àwọn aláàlè má kàwọ́ kàkí àyájì àníbi dánú ìyàtánà ọkọ́lọ́ àníbi dánú to kolo a ẹna-ẹchọ n'okolo láìdẹ́ yìí ṣeun kẹ mú dẹnu múnẹ̀ka ẹ̀tọ́ n'okolo yìí take nílẹ̀ ẹ̀yà jẹ́ nígbẹ́ takokolo taka máa okolo e e ha àmà àmúdùmúdì ya ẹ̀yàṣọ́ n'okolo ẹgbẹ́

ìṣẹ́bọ́ kàmá jẹ́ àti bídókù kàmá jẹ́ kàmá kàtí ní àníbì ibrahima ọ̀pọ̀ ẹ̀lẹ́nà máa dẹ̀ ṣàní ọ̀pọ̀ àníbì ibrahima ẹ̀dẹ́ inú ẹ̀wọ̀n lẹ́tí ní ẹgbọ́ ẹ̀wọ̀n ọwọ́ ọjọ́ àkà ìkúra náà na mínẹ̀lì múṣìrì kì ibrahima aṣa aṣòdì ibrahima aṣa aṣòdì ẹ̀tẹ̀takọjá àfàlàlẹ́ ẹ̀dọ́ tó dá àmà kùmà aṣòdì máa ní àdíìní yá ibrahima náà máa ṣe ẹ̀dọ́ ọmọ ẹ̀ka ìfọ́sibù kẹ́ ibrahima náà máa dẹ́dẹ́ ẹ̀dọ́ tó dá unga nene mama alidu mali tiki bisiki ma machi bisiki pe taki wara katu wa manufi ama kumechagua sana mechaguza sakire unye ni imu ikanga ya yena me agba opa mi kristen nkwele omalo adini ya mi kristen ile choko kwa buru mjudi la kumete nini ungeshu digeno ataka akagide mado wara katu wa manufi ni atemu bai ku wai lidu ki biyo khadija waya nabi sallallahu alaihi wasallam ba mani na da nofil ina ma do nofil le ki chate ngwi bai ku wailid ki chata khadija ai amani na da ile mdunga kini ongi dai imomu da na nibi ona ka ba yene abdullah bin jahsh on ruyu je ku ìdẹ́ gbogbo òbí ánì ẹgbà kan ló ádà níbi kó ánì ìhọlọ ọ̀rẹ́ òmíìmà ẹgbà kan ló ádà níbi kó ánì ìhọlọ ọ̀gbẹ̀ wọ́n rẹ̀ kátù bí ní norfield ohun kì ló tẹ́ ìṣọ́ọ̀ṣì yìí ẹgbà kan ló ádà níbi kó ánì yìí kàdí àníbi ló tẹ́ àgbòlùgbòkúta ilé mẹ́la ẹkùn ìrákọ́mọ oyin ẹni kàdíjà kúkò bí ọlámá

kunikeche kunikecha siku eba do mabota bale ani ikpopen egbe kojo ado dangale bi kidu dodu eba taku udoki wata ta eba ngule gali kume to ina bebo makini kwa ne kwa ne amaluma nibi kwa ne to bi ilga kelma kelma kelmatul imani ilga heun abu mai lagrai ene mai tanga kola lugu ma ba yule umay ma bintu abdul mutallib ah, abdullah ibn jahshi ah, warakatu bin nawfal ene kelle ma shi zaidu bin amri bin nufay ibn zaidu lakete um je nake chata ne ma do sa'id bin zaidi sa'id bi shoma aljanna kuma da takada wa bu yali pala ibatin ati ongide ohun ura to ya ne sham lo because ona kuma akwala le ama fibo wi shine ni hai taki ya bu yo manu ngo kuma nu male obi ani on taka bebo dabi ako mama ni e ma ti sebo ama o je ki sebo ma je adi ma nụ ma òun dìde mọ́tò àkínní zaidu uh, bin amri bin nufai lè dìde yìí ababa ababa òun ṣẹ́ni yóò dùn kì í kakẹ́dọ̀ húrú akọ̀làdò tó lálẹ́ mà òun ló àmà a ló gbogbo gáàrì hìrá ìgbò kà níbi ọmọ ọmọ òun ma má taki ya kere bi a malimi le kakwe abi malimi kuma ma mọ̀rọ̀ ọjọ́ àdínì yahudu ìyá kẹrẹ bọ́ yẹ́ ni gẹ́ǹkẹ́ hapun yamade ìṣẹ́bọ́ tabali a máa lúgbùn gẹ́lá ìṣẹ́bọ́ ka máa tabali a máa dini àdínì gẹ́dẹ́ ayé ti kí àmúdà dínì ọ̀gẹ̀ṣà ayé inú ọjọ́ ọ̀gẹ̀ṣà ti dómọ́ tó dìlì ní ayé alàlẹ́hùn náà ká máa bìsìkì yìí tàtẹ̀ nílẹ̀ mọ́ gbogbo wà ní ọ̀rọ̀ ọjọ́ àlejò àtòralẹ́ ìwó gbangbọ́ gbangbọ́ gbangbọ́ yẹ́ tó ń mẹ́mùdà ní kí gbémi ní òun alùpùpù yà ní máa òun àdàbí àtúmọ̀ kàtílà àmẹ́jẹ́ kàmẹ́kọ̀ àwọ́dúnmọ̀ iná nìyẹn òun àdàbí àlọ́ ṣẹ́nkù ń yọ mọ́ àbò ń anya ṣe yẹ́ ní òwò ẹ́dẹ́ yíjì ní àdínì kà máa ẹbọ ẹ́ ṣàkàyà ṣe abáyọ yìí àdínì ilẹ̀ ẹ̀bọ̀ òwe gbẹ́ kọ́lẹ̀ látàkàmẹ́ àdínì gẹ̀rẹ́ kàkà dìní ma ẹnẹ ẹ̀jẹ̀ ní expiry date expiry date ẹlẹ́ṣin ni ẹgbàdú kà níbi kà kì á nyá dùn má kà kì ẹ́ lè dùn mọ̀tò ń dà mú dé nẹ́nẹ́ kì á nyá dùn kì á nyá àtẹ́jà níbi tọ́sẹ̀ kẹ́ni lẹ́ lè dùn bá wọ́n kẹ́ mi má lè dùn pẹ́lẹ̀ wọ́n ẹ̀jẹ̀ pẹ́lẹ̀ kó ẹ̀jà ní bẹ́lẹ̀ kó ẹ̀ bójú ni wọ́n àmà adina níbi ẹlẹ́wọ̀n ayé alẹ́kọ́fẹ́ tájìdé yọ́nà abídé yọ́nà jìdá imúna ihe ụka imipẹ́ imúna ihe ụka imipẹ́ ìná pẹ̀kù bí ẹtù orílẹ̀-èdè wúnyí pa àlàdá ìṣòṣù ká ka, ṣoṣù méjì gbókà ṣoṣù mẹ́ta gbókà ọgọ́lẹ́ni ìná pẹ̀kù ehe níbi rẹ̀ ohun ma rọ ihe obile yigbo gide ma enihi anibikali do ya chiwa azube ye oke ne ka mekola on kola elemu nkwu mekwu oyi ene ledu oyi rom ngaru kwa ya join kale on dawi e dawi le am am roba ma ji gona jadi da ma ya ja kuma attack ma tak ma pasiko ko zaidu ya pasiko kama ma wonwe ngene ngene ngudun yẹnni nkọ anẹ́rọ ẹni ọdún mẹ́rin ṣíta fún ẹmà nẹ̀wò dún ẹ̀rẹ̀rẹ̀ òjà ṣánẹ̀ màṣínì pa gbóòlì gbóòlì gbóòbẹ màá tó yọ̀ lẹ́yìn pàtàkì iná níláyé ó iná ilé ìrìnàjò màá yẹn gbó tánẹ̀ ìní mi náà mí ìrìn bọ̀ pẹ́ẹ̀gì àtàpá yẹnni ọjọ́ ṣeun ka díìnì gidẹ́ yìí kọ́nẹ̀kẹ́lẹ́ gidẹ́ yìí dẹ́bi òjà nà máka kò gbọ́

oji kelima omemelegede ki kaiba to faith ntu mo yonde mani ki gwalu kaunti ha makabiri olamuni todu idu oji nyati ne gaskiya idu oji ma le ije ni hadith ka ja chola olukan izriyadu salihin ado ojo ka ki one akpara na onye nwe bikobe ege na ụlọ ahụ alụ nwe ne lere kwamanyụ ụlọ nke kwamụ didili mụji ma na obi anya nke ya na mụ nenene enele ya na iwe atụba weke m da-alụta oji na egwu mụ neje wee gwu emi gere ebe a efe ni na na-alụ oge na dị nwa amalaiku ambe yumomi mai be azaba amaji wai ene ki adumu bai ni koji mba kojaka ojo odu nko te amene fe to ataki dai ene du mi feti maba yo turu iwa kere ba de bitaki kuni amma gaskiya wala ne bi tati na na ma ma do etetaka akose yi sa'id ọmọ zaid sa'id ọmọ zaid gidai ó dọ̀ ya ọmọ adọ́ àti fatima fatima fi ụmụ ibn bi na da sa'id ọlọ́ọ̀gbẹ̀ ka níbi na dùn yìí sa'id na abubakar radiyallahu ta'ala nuhu ìkíni ti wáàzì ni wọlọ ohun usman bin afan wọlọ òun lẹ ọlá òun lẹ́yìn sa'id bin zaid bin zaid ni

ẹ̀hàkì òun yàwó ní ọmọ ehun onóbìnrin ẹgbọ́n dúgbọ́ lọ́wọ́ ìyàwó tàbálẹ̀ tàbálẹ̀ tọ́gbókò mọ́lùlí wọ́n wá lọ́nà mọ́lẹ̀ ìyàgbọ́kùnmà jíjẹ òyàṣọ́kàtó mẹ́bí ọ́nà máyẹ́kùnmà bí ọ́nà ní ìnẹ́rẹ̀ yọ́nà ìtọ́nà sábùmámà onígbònúgbò fátímà májà bí ọ́nà sẹ́yìdọ̀ fatima ọmọ ewu yìí nípa yìí ngbọ̀kọ́ ẹ̀dẹ́ ẹ̀sàgì àgìdẹ̀ ẹkẹ̀wògbòjí mọ́dàjọ́ ha tẹ̀lé ìyá ahù ànáhùn dúró chinikẹ́tì ànáhùn ọgẹ̀ṣá ọgẹ̀ṣá ẹwà méjì mi aka fún agbọ́ ẹ̀ṣẹ̀ mọ̀múnì mi aka ní kùránì ngàmá jì mi agbá yìí nwa adabata egwu ẹgbọ́dà fún omi tákẹ̀ dábàtí àpá omi kàkẹ́ ṣe tákẹ̀ ya ṣe fatima ẹgbọ́dà fún omi tákẹ̀ ya gbọ́lọ́ ẹwọ́n gbọ́ láyé tí hun ilé ìlú wọ́n fàálù gbogbo nígbà méjì ní agbà lẹ́dẹ́ ìyá mú kò ṣe ọya ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا mọ̀rùkíní gbọ́ ma náà gbálò ma náà gbálò ìdágún náà gbọ́ ìdẹ́pẹ́ mú yọ̀lá ìmú ìdáwà nù yàtẹ̀ diba ba fere ge ne wa continue continue i qur'ani ya ma gba ngo gele ma do rogwa turuko ne ki gbo ki won ne de gbitige o yi ma anzalna alikal qur'ana litashkare ma ni ayi qur'ani gbo imo tu gbe ke won ne de gbitige ne de gbitige al-ardi خلق الأرض والسماوات الأولى. أنا جدولا يروي ohun tí ó náà nẹ̀yìn ohun àwọn tó nù jáde kìdá tẹ̀ yìí ẹ máa mú dúhun níjì mọ́mọ́dù màdọ́nù torí òkè níjì mọ́mọ́dù arrahman màdọ́ alal arṣi sẹ́wà ṣẹ́nẹ̀kẹ́ ẹgbọ́kọ́ kẹ́yà kú yàbọ̀ ìṣe yọmẹ́ yọmẹ́ yọmẹ́ tọ́ yà nìyàmẹ́ kọ́ kí yata da alibu hukun mula malu min yi ma da roba wani kuma riga da mamadu ewa kuma wa wani ne fatima ma ne bi deji ehu ẹgba tó ma da ideji ehu ilé ebi ọna turkin ya ṣe dínú ọlá ohun ya ní umar gida ìgbélé ni láti yíò ma inú bàbá umaru dábẹ̀ bàbá umaru dábẹ̀ bàbá ẹ̀rẹ̀ mẹjanẹ̀ Ini inú gẹ̀ṣẹ̀ ọdún hasbunallahu wani mọ̀lọ́wọ́

ọlẹ́ ẹ̀nà ìlẹ̀ tàbí wọ́lọ̀ ẹ̀ ọlá sẹ̀yìd ní ṣe àmá tàbí sẹ̀yìd tàbí ní kẹta ní ní ìnáwó kìgbà fatima ìnáwó kìgbà tó jẹ́ àgbà àmà àtibítú àti tẹ́dà kúrò lè jẹ́nà àmì àti ní kúmẹ̀ dábà lè àlàhà ma wọ́n bẹ́ bú ìnáwó ma wọ́n bú mẹ́ni ma bú mẹ́ẹ̀nà ní ẹ̀ gbẹ̀kí mẹ́yà ìgbẹ̀hùn má kù mẹ́gbì ní máwọn bú mẹ́ẹ̀nà tó dáadí nìyí ìdúgbẹ̀kí bọ́ọ̀lù ọ̀pù mẹ́ abú mẹ́ẹ̀nà ẹgbàdókù máa fún mẹ́ẹ̀dọ́kọ́á máa tí ní yá ti béwu máa ń nẹ́nẹ́ nẹ́kẹ́ di pámẹ́lẹ́ lọ abẹ́kú mítàlá mítàlá ẹ̀kọ́ tẹ́ máa máa tí ní bẹ́ẹ̀nà ọ̀lá lọ́jọ́ àkíní alìyénátà alhabalẹ̀ sáábẹ́ alẹ́bí sọ́lọ́lọ́wọ́ alẹ́sọ́lọ́mà máa dọ́ àkíní khababu bin al-ariti khababu bin al-ariti igbe hadith wa yẹ́nìí ọbàtà tabalẹ̀ tabalẹ̀ kí wọ́n fi hadith ẹ̀fẹ́ yóò lọ yẹ́nì ọbàtà tabalẹ̀ kúlná yá rọ̀sọ́lọ́lọ́ wọ́n kẹ́ni tafsir bin kazeer ẹmú bí kẹ́ni àgọ́ hadith kàkàkiri ìdí wọn mọ́lá ibn kazeer di hadith lẹ́lẹ́wà wọn khababu bin al Allahu akbar ohun gidai abubata tabali raka da banibi sallallahu alaihi wasallam yini wa wani sojo alatattan sirlana ẹdìdì ojú wa turukọjọ́ kí máa ti kò dún wa ní ọgọ́ ìnà kí yúrú ajọ́ ohun kí wa nebi níbi ẹjà àdùhà wọn tabali ọba táyé tàbálì mẹ́rùn tàbà jí ní tágìdò wà pàlà gẹ̀dẹ̀ ìgbẹ̀ olólógé mẹ́ torú òun gẹ̀dẹ̀ àwọn ibi yìí ma gáma fún ọlá ma dùn tó lù ohun ìyàwó lù yìí ma mẹ́ bí ìjì lùtúná ẹni kí àdé dọ̀bà tágùn gẹ̀dẹ̀ onóbìlẹ̀ ìṣe torú onóbìlẹ̀ lù ní láyé ẹgbà mọ́tọ́ kì má gbé nobile iwa jaki aladu igi ajaka aja ile neki aladu ìyá ló mú kúbi ọmọlẹ̀ ìdágógì tó máa gbádùn ìgbàlẹ̀ ìtò ìdí àgbà ọdọ́ mẹ́gbé ìbí yẹn mú yí ìjọ ọmọ ọdún ogúdá ohun tó làwọn yà àdúsádù wọn ọmọ yá ti ti ma bayani ya ma dodo ya ne khababu bin al-arisi wai khababu yau ne khababu yan wasi ya gida ba dai ko nan yau ya tabata lura na mama inu se ku e ko na ku se ke de se wo ne ni mama ama tele ni ni gin ona yewe ajinwe e ko o ne yi ne ẹ̀rí ń dọ́lọ́ ọ̀rùn ẹ̀gbẹ̀ olóyìn kìí dẹ́mẹ̀ yá lọ yóò yìí lọ́nà ẹni ọ̀nà ẹ̀yìn wọn lẹ́bà ọ̀nà ẹ̀yìn wọn lóbìlẹ̀ lẹ́tọ́ oríṣìí ká kàbáàbù láti ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dá ẹ̀gbẹ́ wọn ló máa ọjọ́ yìí ọ̀nà ẹ̀yìn wọn lóbìlẹ̀ lẹ́bà ẹ̀gbàgì ányá kú kọjọ́ da bọ́ ọjọ́ àjọmáwọn ti ebi

ngwe chaduwa nga man ogo ngwe ake yura mai فقال النبي صلى الله na وسلم إن من كان قبلكم كان أحدهم يوضع المنشار aboki wado bangame kumashadini akwaedo bangame obataki kile ngame lime yako mashado angume abiki wado ma min minshar kama do minshar si shore ẹgbẹ́ ọ̀bẹ̀lá máa dọ́ àbẹ̀tí ìsìnkú ẹ̀lẹ́gbẹ̀ méjì ṣọ́ọ̀kù máa nẹ́rù tẹ́hùn dáa kí àmì ni wọ́n mọ̀ dáa ẹwọ́n máa wúyé sàbàlẹ̀ ṣọ́ọ̀yé pásítẹ́t of sea pàí ṣọ́ọ̀yé ọ̀yé màrù kẹhùn dáa spẹ́ni ni wọ́n ṣàlùkéde hmm? tó dáa lẹ́màá ẹni ṣọ́ọ̀kì dẹ́ mamudu mamudu máa yóò yí ẹni lẹ́ يوضع المنشار على مفرق رأسه أكبروا يوني بابا بابا ما أدري ما أدري شو قديم ما مشوا له كادو جون فيخل فيخلص إلى قدميه ما كان اللي ما كان يجي بنا أديجو وما كوي بنا يو ẹni kejì lọ́nù torú máa kóló ẹ̀mí ìjìmáyẹun máa kóló ẹ̀mí ìjìmáyẹun ó lè màdùgbọ̀ yá ni akànàbàkàdá nìmí akànàbàkàdá nìmí

ẹ̀yẹ́ kẹ̀kọ́ àpàmẹ́ ẹ̀yẹ́ kẹ̀kọ́ àpàmẹ́ onígbò màdó àkíní bọ́ọ̀mà wẹ́dúkẹ́ gbé sírì ẹ̀ẹ́ta hìsírì àmàbàpà ó yá lẹ́gbogbo rẹ̀ torúkẹ́ gọ́ọ̀lọ́ bàtà fún àdúgbò àmàbàpà ọmọlẹ̀ ìyẹ́ kí wọ́n bí ẹni tí lẹ́lẹ̀ náà máa pàdé yá ní palestine alẹ́ nìyí àmọ́tẹ̀ gíní àmì ẹ̀hódò má ti yí mú mi àmọ́tẹ̀ ma kuma tabuhu ma cuma kata dabalu kuma tete ci kababu, ma di khababu ma du tago ma mamlu tago ma uji dul abubu la ya digo abuka la ya digo wa ma nakum minhum illa an minu billahi al-aziz al-hamid la yasrifuhu dhalika an dinihi obata du kene ya ce iba yele ni ke jeun kita dina ba panonu igwo yo ya dini po maka ka ha ite ele ti aja mo ni aka we ma we ma abe mu dia na nwi we ma yo mo ku enya ti bi la ba yo ni amu ni aka ika ma e en ki je mu daba ti u je bo ire inya mo to buku yo anya to gba o mi o me to gba mama me ko de da nga ya tu mo to de ke ile da nga ya tu mo to abo ibele ma do chu o ka do ji mama ani bi eni ma o ma pa na aka dane wọ̀yúmṣẹ́tù bí amṣátil hadidi amṣátil hadidi àwọ ilé bíjì àwọ bíjì ohun ma nẹ́dù ma ewu ma ma ma na nyanyúmọ́lá èdè náà dùn ma na ewo ma

kababu kangu yeni mai ne gba ma to la gede ba anebi doji no idoji ni eh idoji ni ahun itema on idoji no da se te ka ba yi ibi hadith lele chen ba se riyadu salihin imi gide kwa ko shaka wa anebi sallallahu alaihi wasallam ainihi imuji du kwa oji pilu lele ta ki ni kola gede ini go yele du ma enga mele me ni ma wallahi la yutimanna allah hadha al-amr adini gideba kumejaje kumejashi kumemani kijini kwa lameaga kuma kumeja ado bataume kuma ya kumegbi ade ede lutoba meba shi konjo kia lamira dini ikwepo maacha dini gidei maka gbogbogbogbogbogbogbo kadini anya godaba wojane sudan kia legojane sudan do kia wojane niger kia legojane niger do kia legojane nigeria ya le gbogbogbò kí a ó yá ní àpá kí a ó yá ní ẹjẹmà kí a ó yá ní ìbúra lẹ́yìn tìmọ́nà allahu hajjá àwọn àtàyẹ sí ìrà àrákìbù min sana'a kó ní alùlẹ̀ gbogbogbò ma dọ́ sí sana'a kìtánà ní atẹ́jìdẹ̀ sana'a tí ó dé odó ẹ̀ ńkà tí ó dé ohun tí a na ní maka mọ́lẹ̀ dẹ̀ ní ó yá ní maka pàpà yẹ́ ni ó nà á yá alùlẹ̀ ní kìtàbà pàpà yà alùlẹ̀ kó yá ní sana'a ila hadaramoti gbogbo àti gbogbo ma hadaramoti ehe wo ilé nìkí ó yá ní yẹmẹ inú ó nàá lẹ́rẹ̀ kùsẹ̀n a sí hadaramoti ló láyà ká ìyá wọn tókù kàkíní àkáàfin dọ́ ni kí wọ́n yá àdàmá yóò hà mí ìlàlá àbẹ̀kọ́jọ́ kó tètè kù omi kàwọn bẹ́ẹ̀ gbàdọ́ máa wá kà máa pàájú já ní átírafù ọmọ àtúkọ̀ ẹ̀hùn dúnú wàzí ìbá alàgọ́nẹ̀mìyàn mayu yango ene ki ene ki muda ne ngore ile du imegede yiji kakini otinya ne kida lawje ima ti ilen ije kakini ma wonya hemoha ma po ma kawu toriki japa na ka me ake gbado ma wa enwele dunya do mo apa to ya na le firi enni apa lo ta america apa lo ti russia apa lo ti israel apa lo ti china apa lo to gbogbo ya na ojo yin ni ai le ta ke japa makabudu walakin nakum hu khabab we babu we ba ta ko ne mu mu ko mu ta tajirun unaju men na men na men na je do na chan na chan ni e ba ti ko mo allah tabaaraka wa ta'ala je ko na me ku me ta pa la hala ti ko ta alif lam mim أحسب الناس أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا الله الذين صدقوا وليعلمن الكاذبين litoka na a atate nga dede oga ne amere jilu gwa numo omola nge ele okate gide ojo akini ahasiba na yenga mone ni yugo anyo troku makona me oina juma wala duki akarabu meneba ayekulu amanna sigwe kumechaba pai eyo ngechapa ajumu yuri yejo gbanwu yoyi abeka me aya yogbode beka me machecho ni melen akini imani kuma wai jaju ma waye wala kadi fatan alladhina min qabli abu kuma wada ba mai mata juma mai na wadu do ne kana mai dai al kuma liyo maliyo la ma kuma liyo jo mai wala ya'lamanna allah alladhina sadaku oju ada jo ma karbu mai ki gabo kuma takpa yo geta wala ya'lamanna alkadibin ya tini kimma no limi ibe ki tikire ma ti kuma ajuma ya tiki mamrotane ee ja ite ija ma kwa melelo mamrotane bane bane mbo bidigbo mana tu mamuna tu we ki yuro magade be kele kuma o ke kun o yele me kuma ki yuro kele ku gbo du ko de le taka mara ya e gba ka wodo moda we awon le ku go mate ge dụrụ alẹ ịmụ dị iche gbọ ka ịmụ dị ụdị ẹgbà dúkù ẹkùn wà rojí kọ́nà na ẹkùn rojí ẹ́ láàmìsà àtàlìṣẹ́ mú ẹkùn ẹmẹ́rò mi lómi kú mẹ́rò ẹgbò ọkọ́nà gbódúkù ẹkùn dè rojí mẹ́rọjí lọ́nà ọ̀gá ẹmúdàbí mẹ́rọjí lọ́nà ọkọ́lété ẹmúdàbí mẹ́rọjí lọ́nà promotion ẹmúdàbí todi iko ke wado bangwa ya machajo mama mamda wonya dini mako to aya ka doji mu adu kuji allah tabaraka wa taala ni aboka aka kidai ba eh am hasibtu an tadkhulul janna man yajikum ya daba al janna laha walamma yatikum mathal ladina khalu min wanga aboki wado kini ne dun ki awa karba men masatuhum al ba'sa'u wa dharra'u oga pa upa pali nyumai juja hatta yaqulu ar-rasulu takunu yangojinika qawliuda walladhina amanu ama kwanu gumojinika meta ma'ahu meta nasrullah o egbanga ti ko ya wa bi o ko ngo ya ko na ayo hmm? e yi hm egbanga ti ko ya wa ki ugu nga chama baba kuma nyaja mbuku mada kini mutai anibi kama ama ama kafiru ya ne ruma manuja yi ya mụ na-echekwa na enyi m otu gị ya onugbu gị emi mụ da ka anyị ukwu ogwu egide ịdan abụghị ma anya atụkwu ogwu gide onu udugwu meta machi ama kaabiri chu ne 100,000 machi yi abe ku ma chaji amaju reinforcement ma chu ne 100,000 so ama onu dubu onu dubu 200,000 ko ne 3,000 na dị ngalibi sallallahu alaihi wasallam kama akinihi ene kushiki chagoju yakide shi zaid bin harisa mami zaid bin harisa dukwa jafar bin abd abi talibi emo ko shagili emu dunya te durugu e kan kotinu kuja mami jafar dukwa abdullah bin rawaha emu dagoju ogu mami bo meta ikokwa ama papa mebi o mene ki buja yo me chiki mdagoji me ojoji ma chikete kete kete kete kete yi mameneka kwa Thank you. ina ce kata-kata yi mame agbogi ogun ka níbi zai zaidu na harisa ya kò máa dọ́ zaidu muhammadu lẹ́lẹ̀ èyí ọmọ ka níbi náà òkòrò ohun ilẹ̀ ohun ìkí ìlú sagbogi ogun kìlẹ̀ yìí harisa ma ce kata-kata kwame ẹni ka jafaru abi jafaru ma Ọ jẹun kuma kọ́dá nùgbùngbùn múdà kójọ́ kójìrà kúmi ìmúdà agúmánì ma ẹni ẹrẹrẹ lẹ́bà nùgbùngbùn mọ́ ọ̀pọ̀ṣágẹ̀lẹ̀ ń du ma omi àpẹrẹ kúmi mi kpọ́lá mi ma ẹ̀ ń kà tá a máa yọ ọ ma bọ́ jàfàrù lójà náà jàpọ̀ inú ó nẹnu ahọ́ ìnọ́ọ̀yẹ̀yẹ̀ ní ní abẹ́nilá àjòyà lè àbẹ́gidẹ́ màṣẹ̀kọ́ṣẹ́ kàrẹ́tì ẹ̀dẹ̀ ní màdẹ̀rẹ̀ jùyà ẹ̀dọ̀bẹ̀dá ẹ̀rẹ̀ dámìí ọgẹ́lẹ̀ ìnájòyà yìí tó ń sáàgbè wọ̀zúrúzìrú ìgbókìdẹ́ màá mọ́ ma jù wá mẹ́sẹ́sìn

annabi sallallahu alaihi wasallama ilga gunyin wace da dulume malaiku mu kan ga kini maunu wujir du kwamen zaid bin harisa ma kwa ugu wuje jafar gon ku sari dago ma ba yi en duki na lulei malaiku jibril ku wace comment din ma go ka mi comment to bol aje yin eh na ba nei un ne ba ba yo yi eh na ba ye na ba yi wa yi wa yi wa bol le ma duro da biame bol e go o ga malaiku jibril ku wace comment to yé na ba taka ne bi doko wuni mu na mi ndi alu loko wo ama mi jafaru do kwa ji jafaru ye ni ya jafaru a enki enki haku na ba yonde isna wuli ali jafaru ta'a faqad atahu ma yashghuluhum an an an an ta'a medu medu jeng medu jeng ango ni jafaru men kuma kan ma ma mi jafaru ma kere do wa kere ba yo amani bi ma

oyi kìí ṣetọ ìwọ́lọ́ ọlẹ́wọ́n lẹ́sìn àníbi máa dùn tó lóògùn ní ọmọ òun kàkí ni káì àmì ayé kàmì àjìjà tó bóun kóun kí ẹmùdì kọmáńdà ogun ìní nìyí ọmọ ẹ̀tọ̀ ẹ̀dọ́ mẹ́jọ lé ẹ̀dẹ́gbẹ̀ẹ́ máa kẹ́ni kejì ẹ̀dù òfin àbòtò rẹ̀ ẹ̀tọ̀ mẹ́sù mùbáyà àmì mùbáyà àti ẹ̀ torí kẹ́yà jùyà àìmùbáyà àti ẹ̀ torí kẹ́yà jùyà yetu amakabiri amedegba onpe kunga chari metapo unataka makaunda bishana ya maecha kachao au huu wati na madungu amebuja yon dimwa mama melutimwa mama amevetu Khalid bin Walid yani ke ame a ene mo ni polo ewu men abogi ni polo metenyemi abogi no ko chagi ni metenyemi ibogi no be abegi meji metenyemi abogi tobu ugu mene metenyemi abogi ma no ha metenyemi ama m ijijọkwa kụjaka ijini ni m na mma kpọla ma wee kwene ikwene ikwene imema abịghị ebe ebe imema abịghị eme ya jọga na nụmọ abịghị eme ya jọga na nụmọ amechi dachi medachi amechi jibu meju mmiri amechi dagụ medagụ bịa kpọrọ ma kpekwa kụjaka ịnegị m mewere tọkalụ bi na walid ma ị na-asị akpọrọ ma kpe aba nagide ya ba nke a maka abịa enyi ya tọ onwe ji kọmanda aba jụrụ

àríyá ọjọ́ àti nìkan agbọ́ aláhù akbar ẹmọ yẹn ẹdúgbù mẹ́fà aláhù akbar yẹdú yà ní mẹ́fà aláhù akbar láìláha ìlọ́lá ẹmọ àti nìkan agbọ́ rẹ̀ mẹ́ná wé kí wọ̀ hálò màṣínì wé kí wọ̀ àmà káàbìrì àbọ̀ gbọ́jú ọgbọ́jú kù màṣínì kọ́wá ní kàmá màṣínì kọ́wá ní máa ń àbí kì bọ̀bọ̀ kò máa jọ àmì ìjẹ̀nẹ̀fẹ́ ẹni ìjì ní ìlèbàbà ẹni ìlò ìhàlẹ̀ o iraq màjí ní ra ibá tó nátàrà àwọn àmàbàbà màmá pàjí ní númá inúmá màná númá pé bẹ̀lá kú jìbìrì mú ìfún ànẹ́bí ẹni khalidu self-appointed warrior òun sí ẹnẹ́gì mọ́lá ọdún warrior kì á lead àmàbà yìí anabi sallallahu alaihi wasallam yanu um hmm, sayfun min suyufillah eh hmm. oko shage ni ngi itu ngaju jala do mayno oko shage li mu che ko amo ko shage li ko yadu duja o yadu duja mala do do ina wunyu mu ba o do le ngani bi ke ma do ma ma nasara ya wa hoho ki pa ka ba pa ma so ye ka ni a won ye ka icho ye ka o kiti nga wa cho ye ka ngo re kiti nga wa o ko ke da ju wa ko so ye ka aba ko ko wa so ye ka le meli tika nga boku ma chi wazi meli moto nga boku ma chi wazi meli qur'ani nga moto ko ma ko je karatu me de nga tema ko ma chi wazi ye ka le nga ti romo al kadina ali taki ya ku ya ne yo romo anu no yo ni e ba ayo ye beke ba ko ma hu ba lo ati bi de romo oye ka alinu to da ala nabi sallallahu alaihi wasallam ayni innakum qaumun tasta'jilu unaju mena yi walladhina amanu ma hum mata nasrullah mayne egbanga ti ko jawake allah yani ala meneti kuma ko inna nasrullahi qarib ati ko akama tegine kwani kuma ya kuce karatu turka di freedom mun ma kuma sadini dabal ko jo kwani bidu kuma shi sai dai gugu ba me nya gboka kini adino mun ne dunwo bobo ya ne tadina ba kwale amma tin kamam da je ku ka domon kama je ki wa ji domon adini shi lu ya lu a ka shaba pai abapa ngola ngati ki abakorela amma e wa hu pai bi amu amudi kriste amudi ashudi nsutaka mu ka tsabakpa ma ya nukuku ma ya yela kɛwɔ ya tunu bu nini rɛ ɛgbadɔ ma nya wa kɛnɛ duma ne kete ŋa ba lɛ ma nya wa ani ka ye ne ɔjɔ yɛ e kacha ne katsa yɛ ɔlɛ ka katsa ɛkɔ kame ke e ee taki dị temu ɔgbɔdu yɛ gaba dia la to ma dɛ lɛ ni ama ama lu ma ŋu tsi de kame ɔvɛ kó a máa tún kuma kó yẹra máa bàbá ẹ̀wà lẹ́dọ̀ máa yá wa àti lílé ní pẹ́pẹ́pẹ́ mẹ́ tó dáálẹ̀ àti ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká lẹ́ àdọ́rẹ́ láti àdùkọ̀lá lọ àti àdọ́kọ́ àti àdánìkí àti ẹyẹ kọ́ kí wọ́n la tọ́ ọmọ ń àdọ̀ láàlẹ̀ ní inṣàlá Thank you. نعم سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك آه، إيه،